kíni so Fresh FM nìbàdàn Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyín àkú sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra àsìkò tó ti tó fún kèrèta ní lórí àtẹ fún tàsìkò yìí ní báyìí ẹ̀tẹ́tí sì kéde pàtàkì yìí kéré o lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ lọ́jọ́ kẹtàlá oṣù keje ọdún 2021 tá a wà yìí ni màmá wa Marilyn Àpèkẹ́ tí wọ́n jẹ́ ẹni ọdún méjìléláàádọ́rin seventy two years jáde kúrò nílé látìgbà náà a sì ti máa bi tí wọ́n wà títí dàsìkò yìí gbogbo akitiyan láti ṣàwárí màmá wa Marilyn Àpèkẹ́ pàbó ló ń já sí ẹ jọ̀wọ́ à ń fàsìkò yìí rọ ẹnikẹ́ni tí ó bá bá wa kófìrí ìtanilólobó tó ṣe pàtàkì nípa màmá yìí láti dákun kí wọ́n pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three two eight two zero two six two zero eight zero three two eight two zero two six two tàbí zero eight zero six six seven three seven zero one four olùkéde ọláòyè waheed. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. thank you má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. mo ní ìbá má ṣe pé ọlọ́run tó wà pẹ̀lú tiwa kí ni kí Israẹli wa máa wí nísinsìnyí onísàm wí pé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. wákàtí kan pẹ̀lú ọlọ́run and now with God pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. sunday àkọ́kọ́ rèé nínú oṣù kẹjọ year twenty twenty one olúwa ò mà ṣe o ọlọ́run àwọn ọlọ́run ò ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ náà la bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún yìí ọdún yìí mà tún kọjá lọ ògo ni forúkọ rẹ ṣé wọ́n ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mọ́ ní ohun tó dára ni láti máa yin ọlọ́run kì í ṣe wípé o mọ̀ ọ́ ṣe o kì í ṣe wípé o gbọ́n ọlọ́run kọ̀ yànda fún ẹni ó ní kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú fún ọlọ́run tó wá ń ṣàánú yẹn ni ẹ jẹ́ ká jọ gbéga ẹ jẹ́ ká lógo títóbi ní ìgbìmọ̀ alágbára ní ìṣe kábíyèsí ọlọ́run. gẹ́gẹ́ bí mo ti ṣèlérí màá mú ọ̀rọ̀ nípa ìtàn bàbá Archbishop Benson Idahosa wálé lẹ́nu bí gbólóhùn díẹ̀ tí mo fẹ́ wádìí mo ti fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà màá lọ sínú ìwé mímọ́ tá a fi máa gbàdúrà ìwé orin dávìdì orí ìkẹrìnlélógójì psalm forty four òun ni mo fẹ́ kà ibẹ̀ ni màá ti mú àdúrà tá a máa gbà jáde psalm forty four kó tó di pa a máa lọ́nú àdúrà ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ dáre power of praise ohun tá a sinmi lé náà nìyẹn ẹ̀yin náà fi yẹn ṣí bíbélì tiyín psalm forty four. orin dávidi orí ìkẹrìnlélógójì psalm forty four verse one two three ó ní ọlọ́run àwa ti fi etí wa gbọ́ àwọn bàbá wa sì ti sọ fún wa nípa iṣẹ́ ńlá tí ìwọ ti ṣe ní àkókò wọn ní ìgbà ọjọ́ pípẹ́ bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde tí ìwọ sì gbìn wọ́n bí ìwọ ti fòòró àwọn ènìyàn náà tí ìwọ sì mú wọn gbilẹ̀ ẹsẹ̀ kẹta ó nítorí tí wọn kò ní ilẹ̀ náà nípa idà ara wọn bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ nítorí tí ìwọ ní ìfẹ́ rere sí wọn ọlọ́run gbogbo àgbáyé ayàn ológun agbé ọ̀gá lẹ́ni ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ya 2021, twenty one ògo ni forúkọ ẹ agbé ọ̀gá fún gbogbo ènìyàn pápátá tó ń gbọ́ akáàkiri gbogbo àgbáyé fún orí ọ̀fẹ́ ńlá fún àánú ńlá èyí tá olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ọ̀rọ̀ rẹ ti sọ ó jẹ́ kó yé wa pé ìwọ ni ọ̀kan náà lánàá ọ̀kan náà léènì ọ̀kan títí ayé mo á gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní bí gẹ́gẹ́ bá a náà ti kà bá a ti gbọ́ mo sọ ohun rere gbogbo tíwọ náà ti díù fún lára ohun tá a kà agbọ́ bó ṣe lajú afọ́jú lára ohun tá a kà agbọ́ bó ṣe jí òkú dìde ìṣẹ̀lẹ̀ agbára ti ẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ Egypt bó ṣe fi ọwọ́ agbára àwọn ọmọ Israẹli bó ṣe fọwọ́ agbára mú wọn kúrò ní Egypt tó dẹ̀ mú wọn rìnrìn àjò agbára kọjá ìwé wọn wá sọ ó ní kì í ṣe nípa ipá wọn àbí agbára wọn lọ́ fi gba ilẹ̀ náà mo wá sọ lórúkọ Jésù ìyanu tó ju agbára rẹ lọ ìyanu típà rẹ ò lè gbé mo ní ohun rere èyí tí ọgbọ́n rẹ ò lè ṣe fún ẹ èyí tí àwẹ̀ rẹ ò lè ṣe fún ẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àánú Ọlọ́run mo ló yànda ẹ̀ fún ẹ mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní gbogbo ibi tó ti gbìyànjú tó ti sa ipá rẹ èyí tó jẹ́ pé ìjákulẹ̀ ló ń bá bọ̀ ńbẹ̀ mo ní gbogbo ibi tó ti sa agbára rẹ èyí tó jẹ́ pé ìrìn àjò òfo ló ń já sí mo sọ lórúkọ Jésù Kristi láti ìsìn yìí ní gbogbo ìrìn àjò tó máa máa rìn lórúkọ Jésù apá Ọlọ́run ọwọ́ ọ̀tún Ọlọ́run lórúkọ Jésù mo ní kó máa jà fún ẹ gbogbo ilẹ̀kùn tó ti ń kàn fúnra láàárẹ̀ tí kò sí nítorí pé Olúwa darapọ̀ mọ́ òun ló tiẹ̀ ń jẹ́lẹ̀kùn òun gan ló ń jẹ́ kọ́kọ́rọ́ ìwé mọ́sọ́ ló kọ́kọ́rọ́ ìṣíkà Dáfídì wà lọ́wọ́ rẹ̀ nígbà tó bá ṣí kò sẹ́ni tó lè tì í nígbà tó bá tì kò sẹ́ni tó lè ṣí mo sọ lórúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn ìrànlọ́wọ́ ńlá ilẹ̀kùn àánú ńlá mo ní ọwọ́ Olúwa lórúkọ Jésù mo ló ṣí fún ẹ mo gbàdúrà gbogbo ipá tí ènìyàn ń lò lé ọ lórí gbogbo ipá tí ìkà ń lò lé ọ lórí gbogbo ipá junilọ lórí rẹ lórúkọ Jésù ọwọ́ ọ̀tún Ọlọ́run lórúkọ Jésù mo ló tẹ̀ mọ́lẹ̀ ẹ nǹkan tí ni ó ló wà ní ipá mi láti ṣe láwọn àwọn bàbá rẹ èmi náà sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní gbogbo ipá ènìyàn lórí rẹ gbogbo ipá juni lọ àwọn tó ju ẹ lọ tí wọ́n ń lo ìjọba tipátipá lé ẹ lórí lójú ayé lójú àlá mo sọ lórúkọ Jésù àwọn tó ń lo ipá ènìyàn láti gba ohun tó yẹ kó o ní mo ní gbogbo ipá ènìyàn èyí tó ń múṣu jẹ lórí rẹ tẹ́bi ń pa ìwọ oníṣu gbogbo ipá ènìyàn èyí tó ń wa ọkọ̀ ayé ẹ láwà sẹ́yìn mo sọ lórúkọ Jésù nítorí ìdásí ọlọ́run ní wákàtí lórúkọ jésù agbára náà mo ló dasán ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀ẹ́rín tó ṣẹlẹ̀ nù ìwé mímọ́ yẹn ni arákùnrin yẹn pétérù ó ti dẹ odò láti òru mọ́júmọ́ kò rí nǹkan kan mú nítorí pé ipa rẹ̀ ó ń lo experience ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ja ó lo gbogbo skill ẹ̀ ó lo ohun gbogbo tó ní èmi náà sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo lé ohun gbogbo tó ti lé láti ìbẹ̀rẹ̀ ọdún láti oṣù kínní di oṣù keje tí kò tẹ́ lọ́wọ́ nítorí ìdásí Ọlọ́run ẹ̀gbọ́n kan tí Kristi sọ ni ó ní ó ní kò ju àwọn rẹ̀ síbú ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó túmọ̀ sí pé kì í ṣe nẹ́ẹ̀tì yẹn òun ló mẹ́ja ṣùgbọ́n ipa ọlọ́run ọwọ́ ọ̀tún ọlọ́run ọ̀rọ̀ tó darapọ̀ mọ́ nẹ́ẹ̀tì yẹn èmi náà sọ lórúkọ jésù ní gbogbo ìrìn àjò ẹ lọ́dún yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì mo ní ipa ọlọ́run lórúkọ jésù mo ní yóò ṣiṣẹ́ fún ẹ gbogbo ìrìn àjò tó ti rìn yẹn tó ò rí nǹkan kan mú gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí kì í bá ṣe ìtàn àròsọ tó bá jẹ́ pé nẹ́ẹ̀tì tó dẹ odò lóru mọ́júmọ́ tí ò rí nǹkan kan mú òun náà ló wá kó ẹja ní àkókò àkófàyà èmi náà sọ ní àwọn oṣù tó kù kí ọdún yìí kó parí mo ní ju ire ètò ti rí látijọ́ tó ti dáyé mi ti ẹ̀sọ̀ ní twenty twenty one mo ní ju ìyanu ètò ti rí tí wọ́n kàn fi sọ pé àṣẹ ní tòótọ́ ọ̀kan náà ni ọlọ́run tí wọ́n kàn fi sọ pé àṣẹ ọlọ́run abrahamu náà ni tí wàá ní ọlọ́run isaki ọlọ́run jacob tí wàá lè sọ pé ọlọ́run danieli tí wọ́n náà lè sọ pé ọlọ́run shedak mesaka abedinigo mo níṣẹ́ ìyanu lórúkọ jésù kristi ti nasareti ètí wọ́n kàn fi sọ pé pé àṣẹ nítòótọ́ ọlọ́run ò yí padà lórúkọ jésù mo lólúwa ń yànda ẹ̀ fún ẹ ẹ wá gbọ́ ìrìn àjò yín láti ìsín àti títí láéláé ẹ lọ pàdé olóore ẹ lọ pàdé aláàánú tákàsọ̀ ò bá fara kanlẹ̀ kó fara kan lé kò sẹ́ni tó lè dìde mo sọ lórúkọ Jésù ẹni tí wàá bá pàdé tí ìran rere rẹ ó fi ṣẹ ní àwọn oṣù tó kù ní twenty twenty one yìí ẹni tí wàá bá pàdé tí ayé rẹ ó fi sáré lórúkọ Jésù Kristi ó yá lọ pàdé rẹ ẹ ọ̀rọ̀ Ọlọ́run gbogbo odi tá mọ sáàrin ìwà tó lóore gbogbo odi tá mọ sáàrin ìwà tá láàánú tí ò jẹ́ kẹ́ pàdé tí kì í bá ṣètàn àròsọ àròǹtà gbọ́ta kà ní pé odi yẹn ó ya tìpìlẹ̀ tìpìlẹ̀ ìyẹn odi Jẹ́ríkò mo sọ lórúkọ Jésù gbogbo odi tó wà láàrin ìwà tó lóore tó wà láàrin ìwà tá láàánú tó fi wá ń lo ayé ìgbín kí ìrìnà pàdé olóore tó fi pàdé olóore tó fi pàdé aláàánú lórúkọ Jésù arún tá a kà dẹ̀ gbàgbọ́ nìyẹn tó a jẹ́ pé tòótọ́ lodi Jẹ́ríkò ya látòkè délẹ̀ lórúkọ Jésù gbogbo odi náà mo ló wó ẹ̀gbọ́n tí wọ́n mọ̀ sọ ni ó ní aṣọ ìkélé tẹ́ḿpìlì ó ló ya látòkèdélẹ̀ ká ló ya láti ilẹ̀ dókè ṣáwọn tó tiẹ̀ lè parọ́ pé wọ́n jí òkú jésù gbé wọn àti lẹ́nìkan ló tọ́ ní scissors ìwé mọ́ ló ya látòkèdélẹ̀ tó túmọ̀ sí pé ọwọ́ ọlọ́run ipa ọlọ́run òun ló yá èmi náà sọ lórúkọ Jésù mo ní gbogbo aṣọ òkùnkùn etí ò jẹ́ kó lóore rí ẹ gbogbo aṣọ òkùnkùn etí ò jẹ́ ká láàánú rí ẹ mo ní gbogbo aṣọ òkùnkùn èyí tá a ta sí ojú ọ̀nà rẹ tí ò jẹ́ kí ire kó wọlé tí ò jẹ́ kí àánú kó wọlé mo sọ lórúkọ Jésù ọwọ́ tó fa aṣọ ìkélé tẹ́ḿpìlì ya lórúkọ Jésù mo ló fà á yára nù ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ọdún 2021 yìí náà ní ní ọdún 2021 yìí kẹ́nání tí wọ́n lò ní dé yẹn agàríyá tí wọ́n ní wọ́n ní tọ́ lò ní tòsílẹ̀ ọ̀dọ̀ yẹn lórúkọ jésù kristi ti násẹ́ẹ̀tì mo lólúwa fààyè gbà bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lólúwa ṣe nínú ìrìnàjò aláyé a ò ní jẹ́ mo sọ nígbà tí kristi bá dé àtẹ̀yìn àtẹ̀mí àjọba kristi jọba ẹ gbọ́ eléyìí tí ó sì yára kánkán sí ṣíṣe rẹ̀ gbogbo ìrìn àjò tí wàá rìn nínú ọ̀sẹ̀ yìí nínú ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ látẹ̀ni lórúkọ jésù ọpẹ́ ló máa já sí ògo ni fọ́lọ́run tó ń gbàdúrà ògo tó ń gbàdúrà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù and hour with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. And hour with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already àti ṣetán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already àti ṣetán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí brothers and sisters, are you ready? We are all ready. Àti tẹ́tí. Nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìhàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ sí mi. Pẹ̀lú àwọn ìyíjó tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò. Adáwà with God wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò pásítọ̀ tósìn àlọ́ pásítọ̀ tòsálọ̀ bẹ́ẹ̀ ni mo kí arábìnrin àti ọkọ wọn owólabí ọlọ́jọ́ bí nìyẹn ìdòwú fad god bless you ma. tẹ́tí àti ṣẹ̀tàn we are àti ṣẹ̀tàn oníwọ̀nsùn wá bá wa sọ̀rọ̀ àti ṣẹ̀tàn ẹ̀wọ̀n bá wa sọ̀rọ̀ àti ṣẹ̀tàn torí wípé retí àti ṣetán. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà christ revival miracle church kremik ló ń pe gbogbo èèyàn síbi ìsọjí ọlọ́jọ́ méje seven day power pack revival lè tí ó bẹ̀rẹ̀ ní monday on the two sí saturday on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méjì alẹ́ ojoojúmọ́ nígbàgà sọjí ńlá wa christ revival miracle church kremik tó ń bẹ ní number seven reverend pf fowa christian adéyẹmọ layout lẹ́yìn st louis college malete nbàdàn níbi alágbára gíga yóò ti máa nawó agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àìní ìṣòro àìsàn wá evangelist ojú reverend noah adéọ̀sùn reverend gbẹ̀ngà kọ́sílá prophet richard adébáyọ̀ arógunmógunmi kí bàbá wa nínú olúwa wòlíì reverend pf wa fowó tó gbàdúrà súre fún ọ seven days power pack revival àkòrí ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn deliverance from captivity wá pàdé jésù oníṣẹ̀yanu nínú ìsọjí alágbára yìí ní ètò ọ̀bẹ̀rẹ̀ lọ́ndì two sí the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje alẹ́ ojoojúmọ́ ẹ̀lọ́ọ̀sà zero eight zero three three two three four two eight eight ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ayé rẹ kò ní rí bákan náà mọ́ lórúkọ jésù. My husband, at the hospital today, the nurse said it would be good for me to rest after this baby before having another pregnancy. She said it will allow my body to heal and recover fully. My friend Baba Junior said the same thing to me the other day. He even told me they are using family planning for childbirth spacing and to prevent unplanned pregnancy. Yes family planning. That is what the nurse called it. She said there are different methods of family planning to choose from, and that any one I choose is safe and effective, and that I can get pregnant again anytime we decide to. She even said they will give me counseling on all the methods before I make my choice. Family planning is a safe and effective way for childbirth spacing and to prevent unplanned pregnancies. For confidential information and counseling on pregnancy planning, call the toll free contact center on 080 000 222 252 or visit any hospital with a green dot logo to take up a method. This message is brought to you by the Federal Ministry of Health and Mary Stops Nigeria with support from the Danish government. Ibadan Fresh FM nìbàdàn àwọn èèyàn ti mọ̀ nílé nígbà tó bá ti ń gbọ́ tó bá ń dún báyìí. pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ ni mo dẹ̀ ti sọ pé nígbà tá a bá sọ á láǹfààní àtòrí ọ̀fẹ́ láti sọ ìtàn ẹlòmíràn. mo ti ń sọ̀rọ̀ nípa bàbá Archbishop Andrew Benson Idauza láti ìjọ bíi mélòó kan ṣùgbọ́n báwo la ṣe gba ìránṣẹ́ náà sókè òun ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. ṣé ìgbàgbé ọjọ́ kọkànlá oṣù September nineteen thirty eight ni a bí bàbá Bishop Benson Idahosa tí olúwa sì gbà wọ́n sókè pẹ̀lú àwọn àyànfẹ́ ní ọjọ́ kejìlá oṣù kẹta nineteen ninety eight twelfth march nineteen ninety eight tó túmọ̀ sí pé wọ́n lo ọdún mọ́kàndín ní ọgọ́ta fifty nine years. kò tiẹ̀ yé wa báwọn akọni ìgbàgbọ́ náà ṣe mu torí pọ̀pọ̀lọpọ̀ wọn lórí fifty lọ dúró sí bàbá apostle fifty five years bàbá Mósè Orímọládé fifty four years Archbishop Benson Idauza fifty nine years. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní oṣù kejì yẹn February nineteen ninety eight ni bàbá Archbishop Benson Idauza ni wọ́n pe ìyàwó wọn pé gbogbo iṣẹ́ táwọn fẹ́ ṣe gbogbo nǹkan táwọn ní lọ́kàn láti ṣe gbogbo ẹ̀ làwọn ti parí pátápátá ìtàn ní ìyàlẹ́nu lè jẹ́ fún ìyàwó wọn ìyàwó wọn wá ní bóyá torí wọn tí travel nínú ọdún yẹn ni nítorí wípé wọ́n mọ̀ pé nígbà tí bàbá bá lọ sílùú òyìnbó tó bá máa dé wọ́n á mú ní àìdíà wá ohun tí ìyàwó rò pé wọ́n ń sọ òun ni pé gbogbo nǹkan tí àwọn ní ní ètò ìyẹn fún ọdún 1997 làwọn ti ṣe páwọn ò tí ì bẹ̀rẹ̀ project kankan àbí nǹkan kan ní 1998 ìyàwó wa sọ pé tẹ́ ẹ bá ti lọ sájò tẹ́ ẹ bá ti dé pé new idea wọn mọ̀ wípé bàbá ń pòwe even gan ìwàásù tí bàbá ṣe nínú ìjọ ṣáájú ìgbà tí a gba ìránṣẹ́ náà sókè ó ní benefits of death pé èrè tó wà nínú kú mo jẹ́ àwọn pé gbogbo ìjọ wọn ò fura wípé ìránṣẹ́ ọlọ́run ń dágbére wọn ò mọ̀ wípé bàbá Bishop Benson Idahosa ń dágbére torí bàbá máa ń sọ fún wọn wípé òun máa lo one hundred and twenty years láyé bí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ìwàásù yẹn bó ṣe lágbára tó ìwọ náà lè lọ gbọ́ ìwàásù yẹn benefits of death. o ti mọ ibi tí wàá wà lọ báwọn ọ̀rọ̀ tó sọ bó ṣe lágbára tó bí wọ́n ṣe sọ pé àwọn ti ṣe tán láti kú bó ṣe sọ pé ikú ó jẹ́ èrè pé tí àwọn bá kú wọ́n ṣá sọ̀rọ̀ tó pọ̀ ẹnìkankan ò lè fura nítorí pé wọ́n ti máa ń sọ wípé àwọn máa lo one hundred and twenty years láyé lórí one hundred and twenty years yẹn ni gbogbo ìjọ ọlọ́run ni wọ́n sinmi lé kò jẹ́ kí wọ́n fura nígbà tí wọ́n sọ fún ìyàwó wọn pé àwọn ti parí iṣẹ́ ìyàwó ní bá lọ sílùú òyìnbó wò tó bá dé pé fresh idea ó máa dé ẹ mọ̀ pé ọlọ́run ò lè ṣe nǹkan kan láì má sọ fún wòlíì ẹ̀ tábà ó gba àwọn akọni ìgbàgbọ́ tó kù gbogbo wọn pápátá ni wọ́n mọ̀ yìí pé àkókò náà súnmọ́lé ó wá ọ̀pọ̀lọpọ̀ wá lè má mọ ọjọ́ o ṣùgbọ́n wọ́n máa ń nífura wòlíì ọlọ́run ẹ̀gbọ́n tó sọ ọ́nù ìwé Genesis chapter eighteen ni ó ní ṣé màá wá ṣe nǹkan láì sọ fún Abrahamu ọ̀rẹ́ mi ìbáṣepọ̀ téèyàn bá ní pẹ̀lú ọlọ́run ọlọ́run ò lè ṣe ohunkóhun kó má sọ fún ọ̀rẹ́ rẹ̀. gbogbo àwọn ọ̀rọ̀ bàbá Bishop Benson Dauza òun ló máa ń jẹ́ ìyanu fún àwọn ènìyàn tó pé bàbá sọ wípé nígbà tí Olúwa bá máa gba àwọn sókè. So wọ́n ló wu àwọn kí àwọn náà kú ikú èyí tí bàbá wọn nínú olúwa Reverend Gordon Lindsay Lindsay tí ó kú pé káwọn kọ́ ọ̀ra jókòó kó má jẹ́ pé àwọn dààmú ẹbí káwọn má dààmú ara káwọn kọ́ ọ̀ra jókòó lórí ìjókòó káwọn dẹ̀ lọ wọn mọ̀ wípé ó ń sọ àsọtẹ́lẹ̀ irú ìrìn àjò tóun náà máa rìn lọ sí ayérayé ni. ọjọ́ náà jẹ́ ọjọ́ tó lágbára ọjọ́ kejìlá nínú oṣù kẹta 1998 twelfth march 1998 nígbà tí bàbá jáde ìtàn sọ pé bàbá wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe nígbà tí wọ́n ti ṣe gbogbo iṣẹ́ tó máa ń ṣe tán wọ́n béèrè wípé àwọn fẹ́ mu tíì gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń béèrè tí wọ́n dẹ̀ gbé tíì yẹn fún wọn wá jẹ́ o. ẹni tó gbé tíì wá fún wọn wọ́n ní bàbá sọ fún wípé i'm going home wọ́n ní bàbá tún sọ lẹ́lẹ́ǹkejì pé i'm going home pé àwọn ń lọ sí ilé ṣùgbọ́n kò yé ẹni yẹn tíì tí wọ́n gbé fún wọn ìtàn sọ pé wọ́n mu tíì yẹn lọ́jọ́ yẹn. bí ẹ nígbà tó dẹ̀ ti dé ìkórìtà i'm going home tó jẹ́ pé wọ́n ti ń sọ wọ́n ń tẹnu mọ́ wọ́n láyàn bẹ̀rẹ̀ sí ní fura pé èwo ni ti bàbá tó ṣàn pariwo i'm going home ṣe bí ilé ò jìnnà. ìtàn sọ pé wọ́n ní àwọn àlejò láti ọ̀rọ̀ Robert University tí wọ́n wá ṣe àbẹ̀wò sí Christian Faith University wọ́n ní gbogbo wọn wá wà ní dáínì bàbá ní kó fún wọn lóúnjẹ bí wọ́n ti ń jẹun lọ́wọ́ wọ́n ní ohun tí wọ́n mu ohun ẹlẹ́rìndòdò tí wọ́n mu lọ́jọ́ náà pé àkọlé tó wà lára rẹ̀ òun ni heaven wọ́n ní bàbá ṣe bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ ń pa heaven nìyẹn pé ṣàárẹ̀ ń tó fẹ́ lọ sí heaven níbí wọ́n lẹ́yìn wá dákẹ́ pé kí ni gbogbo àṣàmọ̀ tí bàbá yìí ń ṣe wọ́n ní bàbá sọ pé òun ní ti tòun o òun fẹ́ lọ sí heaven. torí pure heaven juice ni wọ́n mu lórí tébù yẹn jọ ẹ̀ má bàa wá sọ pé à ń mú ẹ wo juice bó ṣe dùn ẹ wo nǹkan tó fi ṣàpẹẹrẹ pé ǹjẹ́ wọ́n mọ̀ pé heaven dùn jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n ní bàbá Bishop Benson Idahosa wá sọ fún wọn lórí tábìlì ìyẹn ní ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yẹn wípé òun ní titun òun ti ń ṣe tán láti lọ sí òun fẹ́ lọ ó wu òun láti lọ sí heaven ṣùgbọ́n àwọn àlejò wọ́n ṣàǹrẹ́rìn pé irú kí ni bàbá Archbishop Benson Idahosa tí wọ́n ń sọ wọn mọ̀ pé ìránṣẹ́ náà ń dágbére díẹ̀díẹ̀. nígbà tí wọ́n ṣe ìyẹn tán ìtàn sọ pé wọ́n pe ọ̀rẹ́ wọn ìyẹn Professor Don Pentry tó ṣáájú àwọn ènìyàn ikọ̀ tí wọ́n wá láti Oral Roberts University ní USA. bàbá wa pè wọ́n wọnú ilé lọ bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni yẹn wọ́n ní bàbá gbé master plan Benson Idauza University bàbá gbé jáde bàbá bẹ̀rẹ̀ sí ní bá professor yẹn sọ̀rọ̀ ìyẹn professor Don Petri pé gbogbo ohun tí mo ti ṣe rèé àwọn nǹkan tó kù tí mo fẹ́ ṣe rèé àwọn ìran tí mo nírè pé ó ṣàn ya ènìyàn lẹ́nu pé master plan lẹ́ni gbé sílẹ̀ pé nǹkan tí mo fẹ́ fi síbí rè pé ní gbogbo ìkórìtà yẹn gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fura ṣùgbọ́n ìtàn ní àwọn àti Professor Donpetri nìkan ni wọ́n wà ní small living room ìyẹn sitting room tó wà nínú ilé lọ́dọ̀ bàbá Archbishop Benson Idelza. báyìí ló gbé ìwé náà fún Professor Donpetri wọ́n ní níbi tí bàbá Archbishop Benson Idelza jókòó sí. Si wọ́n ṣà ń sọ thank you Jesus pé Jésù o ṣé Jésù o ṣé Jésù o ṣé Jésù o ṣé yìí ni wọ́n ń sọ títí tí a fi gba ìránṣẹ́ náà sókè eré ni àwàdà ni ìtàn sọ wípé báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré tí wọ́n mọ̀ wípé áńgẹ́lì tó wá gbé bàbá ti dé ó dẹ̀ ti gbé akọni ìgbàgbọ́ náà lọ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà christ revival miracle church kremik ló ń pe gbogbo èèyàn síbi ìsọjí ọlọ́jọ́ méje seven day power pack revival léè tí ó bẹ̀rẹ̀ ní monday on the two sí saturday on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méjì alẹ́ ojoojúmọ́ nígbàgà sọjí ńlá wa christ revival miracle church kremik tó ń bẹ ní number seven reverend pf fowa christian adéyẹmọ layout lẹ́yìn st louis college malete nbàdàn níbi alágbára gíga yóò ti máa nawọ́ agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àìní ìṣòro àìsàn wá gbàgbàlà ìtúsílẹ̀ nígbà tí ọlọ́run alàyè bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi evangelist ojú adé reverend noah adéọ̀sùn rev reverend gbẹ̀ngà kọ́sílá prophet richard adébáyọ̀ arógunmọ́gunmi kí bàbá wa nínú olúwa wòlíì reverend pf wa fowó tó gbàdúrà súre fún ọ seven days power pack revival àkòrí ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn deliverance from captivity wá pàdé jésù oníṣẹ̀yanu nínú ìsọjí alágbára yìí ní ètò ọ̀bẹ̀rẹ̀ london two sí the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje alẹ́ ojoojúmọ́ ẹ̀ zero eight zero three three two three four two eight eight ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ayé rẹ kò ní rí bákan náà mọ́ lórúkọ jésù my husband the nurse tell me for hospital today say e dey good make i rest after this pikin before i carry another belle. my friend baba junior talk the same thing o oh. say e no good for woman to dey born born like that him talk say na family planning him and him madam dey do to make gap dey between their pikin. family planning. Mm. dat na wetin di nurse call am He say many ways dey to do this family planning and any one wey i choose e dey safe and e dey work wella. say dem go give me correct advice before i go choose the one wey go fit my body. family planning dey safe and na ogbonge way to space your pikin and to helep make sure say surprise belle no shele to collect informate wey dey confidential with better advice about family planning make you call this number free of charge 080 22252 and you fit waka visit any hospital wey get the green dot logo. This message na from the Federal Ministry of Health and Maristops Nigeria with support from the government of Denmark. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Thank you. ni a gba ìránṣẹ́ náà sókè. màmá tó jẹ́ ìyàwó bàbá Archbishop Benson Idauza. wà lamẹ́ríkà ńgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ni wọ́n ránṣẹ́ sí màmá àwọn ọmọ méjì wà lamẹ́ríkà àwọn ọmọ méjì wà ní London báyìí ni màmá àtàwọn ọmọ wa pàdé ní London ìtàn sọ pé ní airport níbẹ̀ náà ni wọ́n ti sunkún kó tó di pé wọ́n wá darí wá sílé màmá tí wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìtàn ti sọ tí wọ́n jẹ́ archbishop obìnrin àkọ́kọ́ ìyẹn ní Pentecostal first female pentecostal bishop ní Africa. wọ́n jẹ́ ọmọ fifty five years ìyẹn ní ọjọ́ kejìlá ní nineteen ninety eight àgbà ọkọ wọn sókè ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé màmá ò padà rìmárì mọ́ ta ni yóò ṣe adarí ìjọ ta ni ìjọ Church of God Mission International máa wà lọ́wọ́ ẹ̀ nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n ń gbàdúrà lé lórí ìtàn sọ yìí pé lára ìrìn àjò bàbá Bishop Benson Dauza sílùú òyìnbó pé ìjọ kan wọ́n lọ jẹun láti gbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn nìkan lára àwọn ọ̀rẹ́ wọn wá ń sọ wípé nígbà a bá gba ìránṣẹ́ náà sókè ó béèrè ìbéèrè yẹn lọ́wọ́ bàbá Bishop Benson Dauza pé nígbà a bá gbà wọ́n sókè pé ta ni wọ́n rò wípé ó lè gba máńtù yẹn láti lè darí ìjọ ọlọ́run ti Church of God Mission International wọ́n ní bàbá sọ wípé olúwa ò tí ì bá wọn sọ àwọn ò tí ì lè sọ pé ẹni tó lè ṣeré ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwòye àwọn àwọn rí i pé ìyàwó àwọn ó lè ṣe é nígbà tí àyàn ń gbàdúrà pé báwọn la fẹ́ ṣe ni àwọn ọ̀rẹ́ bàbá láti ìlú òyìnbó ni wọ́n mú fídíò yẹn wá wọ́n dẹ̀ plé ẹ̀ fún àwọn ìjọ wípé bàbá ti sọ báyìí báyìí lọ́jọ́ báyìí pé ẹ wò ó nítòótọ́ bí eré bí àwàdà ni wọ́n fi ṣe gbogbo ìjọ dẹ̀ support wọ́n dẹ̀ ṣe ìtìlẹ́yìn fún màmá Archbishop Margaret Idauza. tí olúwa sì ran màmá náà lọ́wọ́ láti ìgbà náà títí di àkókò yìí ẹ má gbàgbé ohun tá a fi abala ìsọrí ohun tá a fi sọrí ni pé ìwọ náà dìtàn lọ́jọ́ kan o àwọn náà ń sùn wọ́n ń jí ni ẹ wo gbọ́ àwọn akọni ìgbàgbọ́ yìí wọ́n mọ̀ wípé ìjọ kan á jẹ́jọ́ kan táwọn náà dìtàn ìwọ náà kọ ìtàn tó dára sílẹ̀ mo máa ń sọ ẹni tórúkọ ẹ bá bàjẹ́ ayé ẹ̀ ló bàjẹ́ tó o bá ti kọ ìtàn búburú sílẹ̀ báyìí á di ọmọ rẹ lọ́wọ́ àti ọ̀la rẹ lọ́wọ́ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà christ revival miracle church kremik ló ń pe gbogbo èèyàn síbi ìsọjí ọlọ́jọ́ méje seven day power pack revival léètì ó bẹ̀rẹ̀ ní monday on the two sí saturday on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méjì alẹ́ ojoojúmọ́ nígbàgàsọjí ńlá wa christ revival miracle church kremik tó ń bẹ ní number seven reverend pf owa christian adéyẹmọ layout lẹ́yìn st louis college malete nbàdàn níbi alágbára gíga yóò ti máa nawó agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àìní ìṣòro àìsàn wá gbàgbàlà ìtúsílẹ̀ nígbà tí ọlọ́run alàyè bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi evangelist ojú adé reverend nuadi ọ̀sùn rev reverend gbẹ̀ngà kọ́sílá prophet richard adébáyọ̀ arógunmógunmi kí bàbá wa nínú olúwa wòlíì reverend pf wa fowó tó gbàdúrà súre fún ọ seven days power pack revival àkòrí ìtúsílẹ̀ kúrò nínú ògbèkùn deliverance from captivity wá pàdé jésù oníṣẹ̀yanu nínú ìsọjí alágbára yìí ní ètò ọ̀bẹ̀rẹ̀ london two sí on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje alẹ́ ojoojúmọ́ ẹ̀ lóòsà zero eight zero three three two three four two eight eight ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ayé rẹ kò ní rí bákan náà mọ́ lórúkọ jésù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la Thank you. tó di pé màá gbé ètò lé bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ ẹ má gbàgbé nọ́mbà tèmi rè zero zero thirty three twenty six eighty eight forty six zero eight zero three three two six eight eight four six mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò Pastor David Afọlábí bẹ́ẹ̀ ni mo kí Rẹ̀mí Àlàbí àti Àbáyọ̀mí Adémọ́lá Òjó lórúkọ jésù wà láàyè ọlọ́run kò ní fi wá sílẹ̀ lẹ́ǹkan sí nọ́mbà mi zero zero three three two six eight eight four six god bless you all. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. Life revival, miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́. Christ Revival Miracle Center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. Christ Revival Miracle Center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́. Christ Revival Miracle Center. wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀tùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ máa bá wa kalẹ̀ christ revival miracle church kremik ló ń pe gbogbo èèyàn síbi ìsọjí ọlọ́jọ́ méje seven day power pack revival lè tí ó bẹ̀rẹ̀ ní monday on the two sí saturday on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí àgọ́ méjì alẹ́ ojoojúmọ́ nígbàgà sọjí ńlá wa christ revival miracle church kremik tó ń bẹ ní number seven reverend pf fowa christian adéyẹmọ layout lẹ́yìn st louis college malete nbàdàn níbi alágbára gíga yóò ti máa nawó agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àìní ìṣòro àìsàn wá gbàgbàlà ìtúsílẹ̀ nígbà tí ọlọ́run alàyè bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi evangelist ojú adé reverend noah adéọ̀sùn reverend reverend gbẹ̀ngà kọ́sílá prophet richard adébáyọ̀ arógunmógunmi kí bàbá wa nínú olúwa wòlíì reverend pf wa fowó tó gbàdúrà súre fún ọ seven days power pack revival àkòrí ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn deliverance from captivity wá pàdé jésù oníṣẹ̀yanu nínú ìsọjí alágbára yìí ní ètò ìbẹ̀rẹ̀ lọ́ndì two sí on the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje alẹ́ ojoojúmọ́ ẹ̀lọ́ọ̀sà zero eight zero three three two three four two eight eight ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ẹ wípé ayé rẹ kò ní rí bákan náà mọ́ lórúkọ jésù. ẹ jẹ́ kí a gbé gbàdúrà. let us pray. ìyanu ni ọlọ́run. lord you are wonderful. ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. he sends his word and it heals them. ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. and it delivers them from their destruction. kí ọlọ́run kí ó gbà ọ́ lọ́wọ́ ìparun. may the lord deliver you from destruction. kí ọlọ́run kí ó gbà ọ́ lọ́wọ́ ìparun tó rọ̀gbà yí may the lord deliver you from the destructions that surround your life. kí ó sì mú ọ lára dá. and heal you níbikíbi tí o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí. wherever you are hearing this message of God. ní orúkọ Jésù ni mò ń gbàdúrà. in the name of Jesus I pray for you. amen. amen. lónìí. and today. mo ń bá yín sọ̀rọ̀ láti inú ìwé Philip oríkejì ẹsẹ̀ kẹsàn-án. I speak to you the word of God hmm. from Philippians chapter two verse nine. àti ẹsẹ̀ kẹwàá. and ten. nítorí náà ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga. wherefore God also has highly exalted exalted him. Gbé tariga. Exalted who? Gbé Jésù ga gidigidi. Exalted Jesus exceedingly. Ó sì ti fi orúkọ kan fún. And given him a name. Tí ó borí gbogbo orúkọ. Which is above every name. Bẹ́ẹ̀ni orúkọ Jésù ni kí gbogbo ikú kí ó máa wólẹ̀. That at the name of Jesus every knee shall bow. Àwọn ẹni tí ń bẹ ní ọ̀run. Of things in heaven. Àti ẹni tí ń bẹ ní ilẹ̀. And things in earth. Àti àwọn. àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀. and things under the earth. lónìí. today. ni ò ń borí àwọn ẹ̀tẹ̀ nínú ayé rẹ. you are overcoming all leprosy in your life. ò ń borí ẹ̀ṣẹ̀. you are overcoming sin. ò ń borí àìsàn. you are overcoming sickness. ò ń borí àìní àti àwọn ìṣòro rẹ gbogbo. you are overcoming lacks and all kinds of problems in your life. nípasẹ̀ orúkọ tí ó ga jù gbogbo orúkọ lọ. by the reason of the name that is higher than all all other names. Nínú ìwé Isaiah forty-five verse twenty-three. In Isaiah chapter forty-five verse twenty-three. Mo rí ọ̀rọ̀ ìkà tó wí pé mo ti fi ara mi búra ọ̀rọ̀ náà tí ó ti ẹnu òdodo mi jáde kí ó sì padà pé gbogbo ekun yóò kúnlẹ̀ fún mi gbogbo ahọ́n yóò sì búra pẹ̀lú. I have sworn by myself the word is gone out of my mouth in righteousness and shall not return that unto me every knee shall bow every tongue shall swear. elsewhere. pẹ̀lú gbogbo àmúyẹ tí námánì olórí ogun ọba Syria níwọ̀nyí. with all these qualities that Naaman the Syrian army officer had. síbẹ̀. yet. ẹ̀tẹ̀ rẹ̀ kò kúrò. his leprosy did not leave his life. with these four qualifications that he had. pẹ̀lú àwọn àmúyẹ mẹ́rin tí ó níyì. yet he was a leper síbẹ̀ adẹ́tẹ̀ ni. his money and his position could not cure his leprosy. owó rẹ̀ àti ipò tó ní kò lè wòsàn kúrò nínú àrùn ẹ̀tẹ̀ rẹ̀. shall we quickly go into the book of second kings chapter five verse one. ẹ jẹ́ ká lọ sí ìwé àwọn ọba kejì orí karùn-ún ẹsẹ̀ kínní. ǹjẹ́ námánì olórí ogun ọba síríà jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀. now naaman captain of of the host of the king of Syria was a great man with his master. èyí jẹ́ ọ̀kan lára àmúyẹ tí nàmánì olórí ogun ọba Syria ní. This is one of the qualifications that this army officer had. èkejì. Number two. àti ọlọ́lá. and honourable. kí ni ẹ̀tẹ́ tirẹ̀? What is your own leprosy? àlákàlà ni tirẹ̀ bí. Is it not me that is your own problem? ọ̀nà ìbùkún wá dí tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já wípé àtijẹ́ àtimú ó wá di ìṣòro fún ọ. The way of blessing for you are so much blocked to the point that it is very difficult for you to have three square meals a day. Mo fẹ́ kí ó di mímọ̀ fún ọ lónìí wípé. I want you to know this today that. Olúwa múra láti kọ́ ayé rẹ bí ìgbà téèyàn ń kọ́lé. The Lord is ready to rebuild your life as a man builds a house. Ilé tí Ọlọ́run bá sì kọ́ ta ló lè bí wó. And a house that that God has erected, who is that person that can make it to collapse? I'm telling you that the Lord is remolding your life right now. Who is that? What What is that thing that have become dead in your life? Tell me. That which you thought is no more possible for you. I know the person that can make it to come alive. I know the person that can deliver you. mo ń tó lè sọ ọ́ di òmìnira kúrò lọ́wọ́ èṣù àti ẹ̀ṣẹ̀. I know one that can set you free from sin and the devil. bó o bá wá gba Jésù ní Olúwa àti Olùgbàlà a ó mú orúkọ rẹ wọnú ìwé ìyè lónìí. If you now accept Jesus as your Lord and Saviour, your name will be taken into the book of life. ẹni tó lè yanjú gbogbo ìṣòro rẹ pátápátá òun náà ni Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè. The one that can solve your problem completely is Jesus the the son of the living God. fi ìgbàgbọ́ gbé ọwọ́ lé ìṣòro rẹ tàbí kó gbé ọwọ́ lé àpótí ẹ̀rọ níbi tí o wà. with faith lay your hand on your problem or on the radio. ó ṣeé ṣe bí ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ pé kó gbé omi sí abẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ nínú ọ̀rọ̀ tó ń jáde o lè ṣe bẹ́ẹ̀. you can place water under this radio medium. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. mo gba àṣẹ kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí amúnisìn. I claim a way authority from the task taskmasters. mo gba àṣẹ kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí ayọnilẹ́nu lójú oorun tí ó yọ ayé rẹ lẹ́nu lónìí. I take away authority from all spirits that are disturbing your life. gbogbo ẹnikẹ́ni tó fi ara wọn pe Fáráò tó yọ ayé rẹ lẹ́nu lójú àlá lójú oorun lójú ayé kí wọ́n ó dànù ní orúkọ Jésù. everyone that have turned themselves to become Pharaoh in your life physically and spiritually may the Lord destroy them in the name of Jesus. àǹgẹ́lì Ọlọ́run kó máa ṣèrùbá àwọn ọ̀tá rẹ nílọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ní orúkọ olúwa. may the angel of the lord intimidate your enemies right now in the name of the lord. gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olúwa ti ṣe dáàbò bo àwọn ọmọ israẹli kúrò lọ́wọ́ ìdojúkọ agbára òkùnkùn. just as God shielded the israelites from the power of darkness. ní ọjọ́ wọn ni. in those days. bákan náà ni ọlọ́run yóò dáàbò bò ọ́ nínú gbogbo ewukéwu. so ètò rọ̀gbà yí ayé rẹ ká. so exactly the lord will shield and protect you from all danger dangers that surrounds your life. mo pàṣẹ. I command. pé kí àlàáfíà àti ìtura kó dé bá ọ níbi tí o wà yìí. that peace and comfort come into your life where you are now. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the heart. ní kété tí mo ti gbàdúrà fún yìí. after this my prayer for you. ó ṣeé ṣe kó tẹ̀mí láago kó má lè tètè wọlé. you might phone me and the, the phone may not be in on time. gbìyànjú. attend. kó send the text either English or Yorùbá. and and send a text message either in Yoruba or in English language. Immediately when I get it, I will reply you back. Ní kété tí n bá ti rí àtẹ̀jíṣẹ́ rẹ, màá dé sí padà sí ẹ. Call me now. I'm ready to pray for you more. Pé ìránṣẹ́ Ọlọ́run báyìí, wọ́n sì ṣetán láti gbàdúrà fún ọ. I am Reverend P.F. Ọwa. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ P.F. Ọwa. May the Lord be with you all. Jesus name amen. kí ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín ní orúkọ Jésù Kristi. call me to this number. ẹ pè mí sí orí aago yìí. zero eight zero three three two three four two eight eight it shall be well with you amen. a dára fún ọ ní orúkọ. Christ Revival Miracle Church kremik ló ń pe gbogbo èèyàn síbi ìsọjí ọlọ́jọ́ méje seven dead power pack revival léètì ó bẹ̀rẹ̀ ní Monday on the two sí Saturday on the eight of August twenty twenty one bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méjì alẹ́ ojoojúmọ́ nígbàgàsọ́jí ńlá wa Christ Revival Miracle Church kremik tó ń bẹ ní number seven Reverend P.F. Owa Christian Adéyẹmọ layout lẹ́yìn St. Louis College Màlété Ńbàdàn níbi alágbára gíga yóò ti máa nawọ́ agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àìní ìṣòro àìsàn wá gbàgbàlà ìtúsílẹ̀ nígbà tí Ọlọ́run alàyè bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Evangelist Ojuade Reverend Noah Adéọ̀sùn Reverend Gbẹ̀ngà Kọ́sílá Prophet Richard Adébáyọ̀ Arógunbógunmi kí bàbá wa nínú Olúwa wòlíì Reverend P.F. Owa fowó tó gbàdúrà súre fún ọ seven days power pack revival àkòrí ìtúsílẹ̀ kúrò nínú ìgbè àgbèkùn deliver from captivity wọ́n pàdé jésù oníṣẹ̀yanu nínú ìsọjí alágbára yìí ní ètò ọ̀bẹ̀rẹ̀ lọ́ndì two sí the eight of august twenty twenty one bẹ̀rẹ̀ látago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje alẹ́ ojoojúmọ́ ẹ̀lọ́ọ̀sà zero eight zero three three two three four two eight eight ọlọ́run reverend pf wa ló kí n sọ fún ẹ wípé ayé rẹ kò ní rí bákan náà mọ́ lórúkọ jẹ́. Center. I love. medical center. ó dá mi lójú pé ẹ ti rí ìdánilẹ́gbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí ní gbogbo monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àárọ̀ sí àgọ́ méjì tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà àgbáyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáàgò méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọ lẹ̀ kan lọ́dún yìí lórúkọ jésù. ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ jésù dájúdájú máa mú dé ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine FM àwọn kọ́ mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ àwọn kọ́ ròyìn àsìkò lóríṣiríṣi àwọn kọ́ mẹ́ta tún mẹ́ta ọ̀gbẹ́yìn níbẹ̀ fi sẹ́ àwọn kọ́ one oh five point nine FM mọ́ ọ̀dà àwọn kọ́ ẹ̀pọ̀ ní kẹ́fílẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó.